sí lórí àwọn ọ̀rọ̀ tó fún wa ọlọ́mọ ọba yìí oní àwọn ọ̀rọ̀ tó fún wa ní àǹfààní láti máa rí àwọn ọjọ́ oníbùkún ètò sì pé a wà nínú rẹ̀ èdè ti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú ọ̀sọ̀gbọ̀n ìṣìjà èdè òní ti ń jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ sàn nínú àwọn ọjọ́ yẹn pàápàá jùlọ tọjọ pé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn yìí òun náà ni yọmọ àrọpà pẹ̀lú àsìkò wa tí a wà yìí ètò ti pé gbogbo àwọn alálàájì ẹni wọn ti kú lórí àrọpà báyìí torí pé mọgìlìbì ti wọn kò ti wọlé dáadáa tí ọba ti lè kọjá lọ báyìí wọn ti kú lórílẹ̀ àrọpà wọn lọ sí orílẹ̀ Muzdalifa èyí tá a mọ̀ sí alùjáwọ̀ rẹ̀ nínú òdì ẹ̀sìn ọlọ́run ọba. ọjọ́ yìí ọjọ́ ńlá ni nínú ọjọ́ ayé ọjọ́ tó pàtàkì ni nínú àwọn ọjọ́ ayé tí a lè ṣeré arára bó ti gbọ́ wa. ní òní tí a wà níbẹ̀ yìí a bára wa sọ̀rọ̀ a sì gbára wa níyànjú lórí kókó kan tí ó ṣe pàtàkì nínú àwùjọ tó ní kálukú wa tí a wà ètò ṣe pé àwòrán wa yìí pé yóò ti tọ́ lódodo kókó yẹn ní ìtumọ̀ tó yẹ kí abára sọ̀rọ̀ lé lórí. kí ni nǹkan tí àwọn òpè kágbára wá ní ìdílé lórí? òun náà ni ìṣòro àìní tí ń bẹ nínú àwùjọ àti pé ojú wo ni òfin ẹ̀sìn ọlọ́run ọba ti ti ẹ̀sìn Islam ojú wo náà lórí tí a bá wò lọ́pọ̀lọpọ̀ ǹsẹ̀ ni yọ̀mọ̀ dàgbẹ́ gẹ́gẹ́ ẹni wípé bọ́yá àwùjọ mùsùlùmí nínú àwùjọ tá a wà bọ́yá àwùjọ mùsùlùmí nìkan òun náà ni àìrí náà òun là ìrí lò àìrí kàtí kan òun náà ní bájà tó sì jẹ́ pé rárá ló ti tọ́ lódodo ọ̀kálé ó sì kàkó ni bó tilẹ̀ jẹ́ pé àwọn sábàbí mi bẹ tó ṣe pé ó ń ti ara bẹ́ẹ̀ wọlé kó ti ń ti pé ẹlòmíì òfin jẹ tó ti pé àìní àìríná àti àìrílò àti àìní ti ti bẹ ẹlòmíì jà. gbogbo wa àti sáláìmà wípé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ti kọ́kọ́ dàrú lé wa lórí èdáàdì dáàbà nínú ayé ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ láti kọ́ èdáàdì táàní bá nínú ètò ayé ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ láti kọ́ kalẹ̀ fún wa ọlọ́wọ́n tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún àdébí sallallahu alaihi ọlọ́ni ahum yaqsimuna rahmata rabbik nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajatin liyattakhidha ba'duhum ba'dan sukhriya wa rahmatu rabbika khayrun mimma yajma'un ọlọ́ni tí ọlọ́ni gba jùlọ ó ní ahum yaqsimuna rahmata rabbik sí àwọn wọ̀nyẹn tí wọ́n ń sọ̀rọ̀ pé kí ló dáyé pé Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wọn wá gbé iṣẹ́ rántí gbogbo àgbáńlá yé báyìí lágbájá ń bẹ́ńlẹ̀ tàmàdó ń bẹ́ńlẹ̀ wípé a ah, ìbá ti dàkọ́jẹ́ pé iṣẹ́ yìí arákùnrin kan nínú ìlú ńlá méjì ni wọn bá fi rán o ọlọ́run bá wa sọ pé àwọn yàtọ̀sí mọ́nà rahmat rabbi táwọn ni wọ́n pè ìkẹlẹ́ dàrẹ́ nahnu qasamna baynahum ma'ishatahum fil hayatid dunya ọlọ́run ní ìsẹ̀mí wa bá a ti lù láyé òun ọlọ́run ọba ìlẹ̀kẹ́ wọ̀rọ̀fáìní àbáwọ̀rún fọ́kọ̀ bá àbí dàrọ̀jáde ọlọ́ni agbé àwọn kan ga ní ipò ju apá kan lọ léyà dákìlà bàdóhùn bàdó sòkòrì yá kí apá kan ó lè máa mú apá kan sí yẹ̀yẹ́ ẹ̀rí ẹ̀yin ò tó wa àwa tàwọn ní àrè ẹ̀yin ò tó bá wa àwa mílíọ̀nì àrè kí lẹ́yìn wa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tiwa bílíọ̀nì ẹ̀ là wa àwọn onífílíọ̀nì àkọ́ àwa tó tẹ̀ jẹ́ kówó ìdí àbò háyà kọ́ àwọn apá kan lè máa fi apá kan pa láti máa fi wọn ṣe èyí ṣùgbọ́n wa rahmatu rabbika khayrun mimma yajma'un ìdẹ̀rẹ̀ ẹlẹ́dàá rẹ ó lóore ìkẹ́ ẹlẹ́dàá rẹ lóore ju gbogbo táwọn èèyàn kò dọ̀la yìí nínú àyà yìí láti fi ọlọ́wọ́n bá sọ pé nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya àwa la pín ìsẹ̀mí wọn fún wọn láyé ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò nígbàgbọ́ sí àrùn fún min àdìgánì ìmàn nínú àwọn orígun ìgbàgbọ́ a sì mọ̀ pé tá a fi ń pè wọ́n ní orígun ìgbàgbọ́ òun náà ni pé a gbà wọ́n gbọ́ àfojúrí wọn ṣùgbọ́n a nígbàgbọ́ sí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ní ìwò nígbàgbọ́ sí nínú àìnígbàgbọ́ wọn tí wọ́n bá bímọ wọn làwọn fẹ́ wo àkọsẹ̀jáyé rẹ̀ ṣé ìwọ tó lè tọ́jú ọ̀sẹ̀ rẹ̀ fi ọdún ìṣẹ́jú kan sí kejì lọ́wọ́ fẹ́ sọ pé bí ó ṣe ìdíkejì ayé ọmọ òṣèré ni àbí bí ẹ̀kọ́ nọ́ọ̀rọ̀ tí wọ́n a sẹ́ńtì òmórí ọ̀la wáyé àwọn àgbààgbà kan wọ́n jókòó tẹ̀ mọ́lẹ̀ subhanallah nínú àwọn ọ̀nà táwọn Yorùbá tí wọ́n fi ń takò kọ́dà òlélẹ́ yìí. èyí ti ń jẹ́ kọ́dà òun náà ni àkọsílẹ̀ tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ti kọ lórí wa. gàtí wáyé tí wọ́n ti kọ́ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ lókè tó dá nígbà tó lọ sí dá ìfọ́lẹ̀ àpò tọ́lọ́jọ́ kọ gbogbo tí ọ̀tẹ̀lẹ̀ sálẹ̀ ti àmọ́ òfìdè. ẹlẹ́ẹ̀kejì tún wáyé nígbà tọ́lọ́ gba mi sáàpù lọ́dọ̀ baba ńlá wa ájàm aleyhisselam wọ ìdè àkọ́dàrọ́ kò kàmí bani ájàm àmì zuhuri ìdúró yẹtà wà ṣèhádà fún àìlà àǹfùsìhìm alásùbìrọ̀ bí kò kọ́ọ̀lù bàlà ṣèhídìnà àtẹkùlù yóò máa ti yá màtí ìnà tó nà àyàrá rọ̀lẹ́. tọ́lọ́ nígbà tí a gba àdéhùn lọ́dọ̀ ájàm pẹ̀lú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ́sẹ̀ yìí ájàm ọlọ́run wa fi wọ́n jẹ́rìí lórí ara wọn pé sẹ́ni kọ́lẹ̀ lẹ́dà yín tẹ́ lọ́mọ sí láyé wọ́n níbẹ̀ ni ọlọ́run ni mo gbé ẹ̀rí ìdìdì fún yín kẹ́ mọ́mọ́ sọ́dọ̀ wọn bá níjọ́ pé ìdìgbà wò ti ẹ̀mọ́ eléyìí níwájú àti pé kọ́jà kan ti ń bẹ tọ́lọ̀ tó kọ́ lásìkò yìí. a nígbà pípé ńgbà tí a bá ti ọmọ oṣù mẹ́rin nínú ìyá wa ọlọ́run ọba ìlẹ́kẹ́ allah ta'ala anhu ìgbé àti ó ti kó ìdẹ́dà wa jọ nínú ìyá wa nígbà tá a wà nínú ìyá wa ní ogójì ọjọ́ kọ́ máa jomi lọ́pọ̀lọpọ̀ yíjúmọ́ àwọn kọ́líkọ́ nínú ẹ nínú àhàjàkùn yíjúmọ́ àwọn kọ́líkọ́ kó fi bá tẹ̀lé omihi àrùbá yìí náà yóò mọ̀ tó fà. lẹ́yìn ìgbà tó bá kù ní ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ lógójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yóò di ẹ̀jẹ̀ tó di ẹ̀jẹ̀ kíkì lẹ́yìn náà tó bá di ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí di one hundred twenty days yóò wà tó kí ni yóò di mọ́tò bọ́ yóò di ẹran jọ̀kọ̀jọ̀kọ̀ ọlọ́run sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ yẹn sọ di egun yóò bẹ egun ẹran yóò bẹ bu egun ọlọ́run tó máa ṣà náà ọ̀fọ́ ikọ̀ táàpọ̀ ọlọ́run dalẹ́ dà tó bá fẹ́ dà. bàtà bá rọ́kà lọ́wọ́ asanu ìfọ̀lìkì àdìsọ́lọ́ àkọ́kẹ́ tó mọ yóò sáré ilé ìlú mẹ́rin wọn nà má lápò jùlọ lòsì fàyẹ fòkò fi ní kọ́ wa fi àkọsílẹ̀ àrísìkì bàbá olùsìfẹ́ rí wà á jáde ní ọdún mélòó láàlò láyé tá a máa tara wa pé ọlọ́dàgùn má jẹ́ àkọjọ́ ọlọ́jọ́ lọ o ọjọ́ wo lọ́jọ́ ọlọ́jọ́ o ò lè kọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀la ọba kú sáájú bàbá ọjọ́ ọdẹ lọ. bọ́mọ kú sáájú ọjọ́ tiẹ̀ náà ló ṣe o ó fi lọ. mọ́jọ oníwájú eléyìí ò lè gbà wájú ọkà yàtọ̀ sí ìṣirò tiẹ̀ ni nínú ìṣirò tọ́lọ́ bọ́lọ̀ ti kọ́ náà ni ó ṣe wọ́n á jalè yìí ọdún tá a lò láyé wọ́n á máa lè yìí sẹ́tọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ ni ó ṣe wọ́n ṣàkí yọ́n ọ̀sán yìí tó lórí ibú ni àbọ̀ lórí rẹ̀ gbogbo wọ́n ti kọ́ kalẹ̀ ṣùgbọ́n àwa sáyé tàbá wa sáyé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ yọ ọ́ kẹwàá nítorí pé orúkọ rẹ̀ ni ọba tí kẹrẹ gbòòrò tọgbà yìí tọfẹ púpọ̀ kò sí tọdá tí kẹrẹ òdórí rẹ kò sí bí ó ti ma ni ó ti ma àsìkò ó ti ma náà òrè náà ló ti jẹ fẹ nìyẹn lásìkò yìí. hada aleyhi muwasaɛu wọn mọtọ yako eléyìí Ọlọ́run lè gbòòrò àdìsíkì rẹ fún eléyìí Ọlọ́run ọba ìdíkẹ ló ti fún pínpín rẹ bọlọrun ọba ìdíkẹ láti sẹni ṣùgbọ́n àwọn tá a bá wúra wa láwùjọ tá a wà lónìí a lè gbé ìṣe òwa ìní ọba wa jà sábàbí pọ̀ tó fi rí bẹ́ẹ̀ o tóbi ti gbà ń wúra wa láláì àkọ́kọ́ nínú sábàbí ni kọ́dàrú ọlọ́run ti gbà wájú kọ́dàrú ọlọ́run ti gbà wájú pé èyí lágbájá ó lè bá ní èyí tí ó lè tí ò ní bá ní èyí tí ò ní ilé tí ó fi rí èyí tí ò tún wá nílé tí ò ní rí kọ́dàrú ẹ̀ ti gbà wájú. torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kápẹ́ká ṣe wàhálà lèèyàn fi lówó ni àwọn haúsá yẹn ṣe wàhálà ẹ̀ má jà tara wa o lẹ́yìn haúsá yorùbá ló tún lè ṣe ó ló tún lè ṣe wàhálà tó ẹ̀yà ti bẹ ní nàìjíríà àwọn arìnrìn yìí náà ti mọ owó òjijì ni wọ́n fẹ́ subhanallah ẹ wo wàhálà táwọn haúsá yẹn na bàbá wa kápẹ́ wọn ní kéré àkìtà wọn ní kọ̀ dọ́là pàṣẹ sẹ́bi ẹ̀rú ńkọ́ wọn ní kọ̀ dàkà. ورزقك ليس ينقصه التأني وليس يزيد في الرزق العناء arziki rẹ ìmọ̀ fàkùnùnù lọ́nà kò lè gbé káríkìkì rẹ ó dínkù ìsì yára yára yára yára ìsè wàhálà ìsì káríkìkì rẹ ó lè kú. ṣùgbọ́n tètè ìtumọ̀ eléyìí ni pé àwọn ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀ka wá jókòó lẹ́ńtà ti tẹ̀tẹ̀rẹ̀ rárá o àkọ́kọ́ kọ́dàrú ti wà tí ó sì máa gbáwájú lórí gbogbo nǹkan nínú ètò ọlọ́ọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó jẹ́ sábàbí táàsì kí tí máa ń dínkù tí ìyá tí máa ń ṣẹlẹ̀ sílùú àwùjọ báyìí láti jẹ tí ó fi nira òun náà ní alimahaasi lọ́gbọ̀n náà ìmọ̀ àtẹlọ́n sábàbí ni tí jẹ̀mú fi máa ń dínkù sábàbí ni tí ìṣẹ̀lẹ̀ ayé fi máa ń fún pínpín fáwọn tó ti gbọ́n wà lórí ṣe tiẹ̀ tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlábàtẹ́ sànù wọn àwọn ayé akọ lórí eléyìí nínú Al-Qur'an Al-Karim ọlọ́ni wọlé akọ́dé akọ́sùnà àlẹ́ fìrà ọ̀nà bìsìnì. agbá wọn èèyàn fìrà ọ̀nà àti fìrà ọ̀nà agbá wọn mú bìsìnì àfihàn bá wọn jà ọ̀dá àfi bá wọn jà bóyá wọn sẹ̀rí fún òkè ọ̀rọ̀ àwòrán àti sọ́lọ́ wọn pàṣẹ ọ̀la rẹ̀ gbẹ̀lẹ̀. ó tún mọ̀ pé ẹsẹ̀ àwọn ajẹ́ sábàbí tí ìjẹ́ ìmúná ẹ̀jẹ̀ máa ẹ̀sẹ̀ máa jẹ́ sábàbí o tí ó fi rí bẹ́ẹ̀. nínú bí ẹsẹ̀ a máa jẹ́ sábàbí tí ó fi dínà oore fún yàn lọ́pọ̀lọpọ̀ tó ń jẹ ẹ̀mú náà fi wà nù rẹ̀ ọlọ́run ọba ìrìnkì ọlá ó jẹ́ kó yé wa nípa wípé ǹjẹ́ òwú bá bá yín fúnra tó bá bá yín fábí màá kásábá àìdí ìgbòho èyí tí ẹ fọwọ́ ara yín fà ní o wọ́n yà fọ́ àǹkẹ́tì òun kẹ́tọ́ sàmójúkò bí ọ̀pọ̀lọpọ̀ fún yín ni. ẹ wà níbi náà ṣàlẹ́ ìṣọ̀lẹ́ tó ṣẹlẹ̀ ẹ wò bàtí tọ́ka àwọn àlùkùmọ̀ rẹ̀ sí ìṣèlfà orí kẹsẹ̀ wọn ti bọ̀ onífàkóso sàfihàn rọ̀bákó iná òkè ànàmọ̀fà rọ̀ mo sọ pé ẹwọ́ ẹlẹ́dàá ìlànà foríjì yóò máa rọ òjò kalẹ̀ fún yín láti sámọ̀nì tẹ̀tẹ̀lé dáadáa torí pé òjò tá a rí yẹn sábàbò rọ̀ṣnà sábàbí ìkẹ́ lọ́jẹ́ tọ́lọ̀ ń bá ní kójú ọ̀rọ̀ láti sámọ̀ ọlọ́run á fi àtẹ rẹ̀ pàṣẹ fún ilẹ̀ kó gbé erúgbìn sọ́dá jáde erúgbìn bá ti jáde àwa náà tó wá jẹ ṣebí yorùbá wọn ní pé bébí bá kú nínú ìtẹ́ wọn ní tẹ̀sí kù fẹ́ẹ́rẹ́fẹ́ subhanallah ó ní yorùsílì sàmà àlékún mi dìrọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wọ́n yóò dé lẹ́kọ̀ọ́ bí àmúwárì wọ̀bàní yóò kún yín lọ́wọ́ pẹ̀lú àwọn oríṣiríṣi dúkìá àti àwọn ọmọ nípa àwọn ọmọ wa náà nínú dúkìá wa náà ni wọ́n jẹ́ torí pé wa kullu ma laka maluka wa kullu ma laka maluka gbogbo tó o ti ní ní dúkìá rẹ̀ torí pé al-ilmu min amwalika ìmọ̀tọ́lọ̀ kan nú nínú ìkẹ́tọ́lọ̀ ṣe fún ọ dúkìá rẹ̀ ni nínú dúkìá tọ́lọ̀ ń fún yẹn ni ọlọ́wọ́n ọba ìlékè ọlá yóò kún yín lọ́wọ́ bí àmúwáàlì pẹ̀lú àwọn oríṣiríṣi dúkìá wọ́n bá ní yóò tún kẹ́yìn pẹ̀lú àwọn ọmọ wọ́n yẹn ti alákùn jannati yóò fún yín ní àwọn ọgbà oko tí ó da tí ó wúlò tí ó gbèsò tọ́da jáde wọ́n yẹn jà lákùn àdìhàrọ̀ gbogbo àwọn odò yín tó ti gbẹ tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ subhanallah a rí pé sábàbí tí ìjẹ́ ẹ̀mú fi díwọ́ ọjẹ́ tẹ̀ sábàbí tó tún jẹ́ mọ́kànlọ́jọ́ náà àbáyọ níbẹ̀ ó tún jẹ́ ìṣòro àforíjì àti ìwọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lẹ́ta ló gbogbo àdánù sọ́dọ̀ rẹ̀. tàbá wo hadithi tí anabi sallallahu alaihi wasallam náà fi sọ pé hamsun a'udhu billahi an tudriku àwọn kan márùn-ún kan bẹ̀ mọ́ ń wá ọlọ́run yóò sọ kẹ má lè bàbá kankan nù rẹ lẹ o sàmàpé nù rẹ inú àwọn ẹsẹ tọ́ka bẹ òun náà ni pé fáhíjà ìbàjẹ́ kan ò ní fọ́nká láàrin àwùjọ kan láti ayọ̀rọ̀ lè nù bí àdúgbò wá kéde rẹ̀ àgbèrè kò ní fọ́nká nínú àwùjọ débi tí wọ́n fi wá kéde rẹ̀ àbíkọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ló fi àwọn èèyàn kó fi bá wọn jà àti àárẹ̀ tí ò sí lára àwọn tó sáájú wọn lọ́rọ̀ òjijì ọlọ́run sọ́lá mọ̀ gàdí ọ̀tọ̀ ó sì láwọn olówó kan ò ní kọ̀ láti ọ̀zàká dúkìá wọn ìlà múni ọ̀lẹ̀ fọ́tọ̀rọ̀ mi náà sàmà àfikọ́ lọ́wọ́ kọ̀ kó bí ó sọ̀ kalẹ̀ láti sàmà wọ́n lọ́wọ́ lẹ́nu bàbá ìmọ̀lá mi ò tọrọ tí ì bá àwọn dábàá tẹ́yìn máa fojú kéré pé ẹran burúkú lélẹ̀ tẹ́yìn pé wọ́n lẹ́ran bú yẹn sábà bí wọn ọlọ́run subhanallah àwọn náà sáré pé nu àwọn àánú hadith yẹn kọ́ àmọ́ ìgbé ẹsẹ̀ àmọ́ ajẹ́sábàbí tí ìjẹ̀mú fi máa ń kéré láwùjọ téèyàn ó fi ṣiṣẹ́ tí ó kó jọba ìfẹ́fẹ́ sákàdá lásán ló kó jọ tí bárakà rẹ ti kó nù rẹ. bákan náà nínú nǹkan tó ń jẹ́ sábàbí tí àìrí lò tó fi ń bẹ nínú àwùjọ wa.

á ní sábàbí ṣùgbọ́n sábàbí tá a ní ànígbára lé á gbà wípé ọlọ́run lè lo sábàbí yẹn ló kú pa iṣẹ́ yẹn ní sábàbí láti ṣe kí ni o láti fi rówó tọ́lọ́ ọba bá fẹ́ torí pé ìyẹ́ṣà ìlàhùn yóò á pè é sábàbí tọ́ba wọ ọlọ́run ọlọ́run lè pé sábàbí ọmọ ti tẹ́ iná sábàbí kó ṣe kí ni kójó ni kójó yàn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá sọ anábì Ibrahim sínú náà iná òjò sẹ́mi kó gun ọlọ́run ọba ọ́ àtọ́lá sábà oníkí sábà bí ọmọ ti tẹ́. bẹ́ẹ̀ náà ni abu abu muslim al-khawlani inú ta inú àwọn tábìlì náà lọ́wọ́ àbí wọ́n ti sòun náà sínú náà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lálàánú náà. ọ̀yẹ̀ kó kó wọ́n jó búbú ọlọ́ni kólínà yà náà rẹ̀ rí tóun sọ fọ́lọ́ ni pé hasbiyallahu wa ni'mal wakeel owó ìgbólóhùn yẹn ọlọ́ni qulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim di tútù àlàáfíà ní kọjá fún Ibrahim kó tútù ọmọ ọmọ múnú náà o wa aradu bihi kaida àwọn àtọ̀hún fi dé tẹ̀kùn ní fajalnahumul akhsarin ọlọ́run láti wọn lẹ tó sòkò yìí. ajẹ́pá níṣẹ́ kò tí ì túmọ̀ ká lówó àwọn kan bẹ láwùjọ ayé yìí wọ́n tí a bá béèrè lọ ẹlòmíì fi kójú kòkòrò olúbò ní ṣe náwó rẹ̀ náà ẹlòmíì ò lè dánú lòdì rẹ̀ àbí wọn kọ láwùjọ ni kó sòrò wọn kọ nínú àwùjọ tá a wà yìí. téèyàn bíi ti gbára lé sábàbí kí èsì kọ́lọ́ ọba tó ní sábàbí ló ṣe kí ni lọ́gbára lé àdáwọ̀ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ o. nínú àwọn sábàbí nínú àwọn òkùnfà tọ́fà tó jẹ́ bí àìríjẹ rímu tó fi ń bẹ nínú àwùjọ òun náà ní pẹ́ ní sọ́kàn gbára lé kádàrá tó fi kádàrá ṣe ẹ̀rí. bí ẹ ẹ̀rí ó ti di bí ìdílé wa ṣe rí nu àìlówó ń dilé wa. wọ́n ní òtí bọ́ọ̀sì àwọn òṣìṣẹ́ ó ní ẹ̀ bóun ti dẹ́ka kò lè dúró àwọn ìlówó dilé à subhanallah ọba jókòó tẹtẹrẹ ó lóun fi kọ́dà wù sí ẹ̀rí wọn sọ pé olùsí lọ́dọ̀ kó wá látàlí kẹyà ẹ rí olùsí lọ́dọ̀ wọn náà fọlọ́ kóra òsì ní sàtàrà pé wallahi èmi náà rí olùsí lọ́dọ̀ kó wá látàlí kẹyà á ah! sẹ́yìn náà rí èmi náà rí ta ló fi hàn yín ìṣe rẹ ló fi hàn mí torí pé ojókòó tẹtẹrẹ náà ni òní tọ́lọ́mbá ló lówó lówó tọ́lọ́mbá ló sì lọ́tọ̀ ó tó sì ó ṣègbìyànjú ó gbára lọ́dọ̀ ó ṣègbìyànjú tọ́ba ọ̀pọ̀lọpọ̀ ya alibatọ́lóòn àríṣẹ́màṣe níbẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ sànù wọ̀dọ̀ o ẹja mójútó la wa ibi tọ́lọ̀ ń sànù wa dé ní nàìjíríà yìí ó yẹ kí ìyàwó kiri jẹ́ ọmọ jẹ wa nígbà tá a bá dúró tọ́lọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ bó ṣe tọ́ àti bó yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nìdí akọ àwọn iṣẹ́ kan bóyá tẹ wọ́n ní àwọn àsìkò onígbèdéke ìdákùrẹ́ kó àsìkò àwa ní supplementary pé ah, á tọ́ba tẹ̀ jẹ́ pé sẹ́yìn fẹ́ fi báyìí ẹ jẹ́ kí n gbé gbàgbègbè báyìí tọ́ba fẹ́ fi báyìí ẹ jẹ́ kí n gbé gbàgbègbè báyìí yìí ò sí fáwa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wà wúru báyìí tẹ́ẹ̀tù wá rí ẹlòmíì gan kò tún ní dá omi ọkà mọ́ níwọ̀n ìyẹ̀fun rẹ̀ yókù jẹjẹ rẹ lójókòó sí kankan ọmọ pé tilé fún ló jẹ yóò tún máa nàgbà pé tó fẹ́ fẹ́ fà tòun tó fẹ́ẹ́ fẹ́ kàbí kéde sápọnà bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ń sọ̀rọ̀ wípé àfẹ́yàwó ẹ dákun torí tọ́lá ẹ jẹ́ ká máa tàn ẹ wo ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ nínú suratul mulk bó ló ti lóun gbélé kalẹ̀ fún wa ẹ zàlúùlà ọlọ́run tẹ ilẹ̀ pẹrẹsẹ fún wa fámùsù òfin mọ̀nà kébìà ẹ máa rìn lórí ilẹ̀ lágbègbè ilẹ̀ wọ́pùlù mí rí èyí ẹ tún máa jẹ nínú àdìsí rẹ̀ táwọn alárúbá bá dé ìlú wa ìfọ̀n sí tá a bá ti rí tán bá rí kíní wọ́n ní pé sóúnjẹ di kíní ìsájẹ fún yín àkókò táwọn wé wọ́n mọ̀ bí ìlú wa ní pé ṣebí oúnjẹ lọ́jẹ́ tẹ́bá ní ayé jẹ́ àjẹpáwọn èèyàn yín gbẹ̀ngàn lẹ́gbẹ̀ẹ́ fún ẹ̀rọ ah, ó lálẹ́ wò ni a ah, iṣẹ́ wa àǹfààní wo ni ti ẹ̀kẹ́ ní ọ̀sán àǹfààní kan wọ́n ju ọmọ yìí pé a ah, nǹkan ṣe yín ilẹ̀ ló dáa báyìí ilẹ̀ wa láǹfààní àti ti nǹkan bọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń wo la wà báyìí tẹ́lẹ̀ mi ọba ti rí ibi tẹ́lẹ̀ yọ káwọ́ gbégbéra ni yọ máa wá bi tí ibi táwọn ọ̀rẹ́ kan wà tí wọ́n ti rọ ajá búrẹ́dì mọ́ra wọn lọ́wọ́ ọlọ́run ti fún wa láǹfààní ká da igbá àyà délẹ̀ ká da igbá àyà rẹ̀ náà kọ́ òkè ká kì í kàn bọ́ ọlọ́run wá fún kókò kan tó dá jáde. sẹ́ẹ̀ bàbá bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní wọ́n èrí zúwà ló o. èmi ò rò pé wọ́n rí ẹ̀jẹ̀ tu ló kọ ọjọ́ lọ wọn ò lè rábàdó ya ló kọ ọjọ́ lọ. bọ́dá lágbájá nígbà tó jòkó lẹ́yìn náà ẹ̀jẹ̀ káàánú tètè ju gbogbo okùn kínní ẹ̀jẹ̀ ká tẹ̀lé yìí ẹ̀jẹ̀ á tètè lọ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. àwọn ní ọlọkọlọ ìpín máa ọlọ́jọ́ ti lọ níjọ́ táwọn tí wọ́n wò pé ọjọ́ ò tí ì lọ tí wọ́n ṣègbìyànjú wọn tí wọ́n á fẹ́ tó ń kò lè rí abẹ́sì kankan. ẹ̀rọ kan jẹ́ àmọ́ táǹtì ilẹ̀ wúlò fún wa o ilẹ̀ ń bẹ o gbogbo àwa tá a jọ lọ àwa ń ta káàkiri bí àwọn òun àwọn èèyàn wọlé sàgbẹ̀ ibi ọ̀pọ̀ ọ̀tọ́nà bàbá fẹ́ kò kú sí kankan mi jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ iṣẹ́ halalu sí ni nípìnlẹ̀ bí Yorùbá ti fi haramu bọ̀ ọ̀nà bí Yorùbá ti haramu bọ̀ ni kó gba ìpè tán tóun bá bọlẹ̀ ní òjò ọ̀rọ̀ tàbí tóun bá fi kankan mọ́lẹ̀ ní iṣu ọ̀ta àgbàdo ọ̀ta ní ẹ̀gẹ́ ọ̀ta tí ọba ti di bẹ́ẹ̀ iṣẹ́ oko nípìnlẹ̀ halalu. kódà tó fẹ́ ṣe mọ̀tọ́rọ́ bá ń bẹ́ẹ̀ tá a mọ̀ sí mùsàárọ̀ àná afẹ́jọ ti ṣe oko papọ̀ pẹ̀lú ẹnìkan ìwọ mo kó dá òun ọmọ kó dá ìwọ olówó lọ́wọ́ òun lówó lọ́wọ́. bí sẹ́rí àti ní agbèká ká ṣe jọ sẹ́ńbẹ̀ẹ́ mùsàárọ̀ àná òun ní ọ̀wà ilẹ̀ tọ́ba ti wáyò náà ló gbé síìdì ẹ̀gbìn òní òsè kìnìún lókè náà tẹ̀ ẹ̀ wá ti ní ìpinnu tó tó kó ibà dá o kí ni pàṣẹ́ntéèjì tèmi kí ni tiẹ̀ wọ́n sọ pé tọ́ tọ́ba rí bá a ti ń fẹ́ tó wá kọ́ta ní tiẹ̀ kọ́ta mẹ́ta tó kó èmi mo ṣe kìnìún o èmi mo ní. táyà agirímẹ́ǹtì yín bá ti dúró bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ìsìlámù gbà wọlé ṣùgbọ́n ẹ̀gbọ́n ṣe báyìí pé ẹ tẹ́rí pé gbogbo mọ́ṣáláṣí ìsọmọ pé náà ní gbogbo oníjẹ láti bí síbí oníṣẹ́bí mójútó o ah, ti dá wàhálà lẹ. so orí fi ti kókó lọ́tọ́jẹ́ jẹun gbàgbà gbọdọ̀ ó tètè gbàgbàgbà báyìí ó sì ṣe kí tọ̀dọ̀ rẹ ọmọ síbẹ̀ ṣe màpá mójútó ń bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ bàbá olówó náà ti mọ̀ pé ilé ẹ̀bẹ̀ wa sálẹ̀ ibi tó ní tòun ni ọmọ pé ilé ẹ̀bẹ̀ ní ọlọ́ràá ọ àti wá ṣe wàhálà pẹ̀lú gbogbo kó o ṣe lọ gbogbo ìgbà yìí náà ó tún wá lọ gba ibi tí ò sí nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́yà bẹ́ẹ̀ ṣe papọ̀ nínú ṣẹ̀ríyà ẹni tí sẹ́nu ò ní lè ṣe pàṣẹ àkàpé yẹ ah, kò ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà yẹ fojú tó ṣe nìyí dáadáa o yẹ tiẹ̀ súnmọ́ yẹ bàbá alágbájá tó bá ní fàtàlẹ́sà díẹ̀ kì í tiẹ̀ tó kù sí rẹ lọ. torí àyà mọ̀mọ́ tiẹ̀ tọ́jú o wọ́n jọ ṣe papọ̀ nígbà tí wọ́n bá ti pín wọn bá ń hábẹ́sì ẹ̀ wọ́n jọ mọ báwọn ọ̀sẹ̀ fẹ́ẹ́ bí wọ́n ti gbìn àgbàdo bàbá olówó ọmọ kan wọ́n gbìn yóò rí nígbà tó dàgbà yóò rí tí òkò kan bá ń ṣe bóyá àwọn kòkòrò kan wọ́n jẹ́ yóò tún rí náà dábàá abẹ́sì yọ ọmọ gba abẹ́sì yóò rí tá abẹ́sì títí òfin ìgbà tá abẹ́sì ájọ mọ̀ ní. gbogbo àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa ó ní ìkàtúntì bá ń ṣeré gbogbo ẹ̀dá kan jẹ́ ká mọ̀ yìí pé òfin ẹ̀sìn ọlọ́run ṣe iṣẹ́ ọwọ́ kò sí fún wa òkè lẹtọ fún wa sẹẹri tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ náà wọn kankan ní sí ọwọ́ alimami Zarnuji rahimahullah ta'ala ọsàn nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ẹni yóò jọba fẹ́ kẹ́kọ̀ọ́ ó ní kọ́ lọ wá iṣẹ́ ọwọ́ kan kọ́ kí iṣẹ́ ọwọ́ yìí ó lè jẹ́ ìkúlọ́wọ́ fún lórí àti kẹ́kọ̀ọ́ torí tẹnu bá jẹ ojú àmọ́ àti téèyàn bá tẹ̀lé téèyàn ó tún jẹ́ ńgbà míì náà èèyàn lè má lọ lẹ́kẹ́wọ́ sẹ́gbẹ́ inú rẹ̀ ti ń hólẹ̀ inú ti ń hólẹ̀ yẹn ọ̀rọ̀ tí inú ń sọ ní gbọ́ bọ́bá jókòó tí ibà kò gbọ́ kankan torí pé wọ́n ní ibi ìwọ́nú kọ́rọ̀ mi ọ̀wọ́. àwọn iṣẹ́ ọwọ́ ń bẹ ní àwùjọ wa tọ́ da mọ̀ ń bẹ́lẹ̀ àwọn kan bẹ tó ti pé tá a bá yọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó sábúrú bẹ́ẹ̀ o. sẹ̀rí islam fẹ́ ká ní fi ọwọ́ anabi sallallahu alayhi wa sallam kótó dòjíṣẹ́ kótó di pé iṣẹ́ ọlọ́run ọba ti ń jẹ́ ó wá ti di àlàbọ̀rùn púpọ̀ fún kí òfin lójú ráyè mọ́ kótó dàbẹ̀ ẹsẹ̀ bí ẹrú bí ṣe ń bá wọn da káàkiri nílùú maka òwò tó bá yà wá kọ̀dé jáde lọ́sí ọlọ́run tẹ́lẹ̀ àyìnká ìbá alẹ́ lọ sí orílẹ̀ ṣáà òjíṣẹ́ wa sallallahu alaihi wasallam alákìkanjú ni kìí ṣe ọlẹ́ni ànábì sallallahu alaihi wasallam ẹni tó ń ṣiṣẹ́ ni. àrísìkí tá a wà ṣẹ̀rí àfẹ́ká gba ọ̀nà tó dáa wà ọ̀nà tó mọ́ ọ̀nà halal kò láti wá o torí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn sọ láwùjọ lónìí ni pé haramu kan ò kárí mọ́ ètò wọn sọ̀rọ̀ halal halal ti kú tipẹ́tipẹ́ kódà lóbi òtún láyé ànábì ló ti tán pé n táwọn tún mọ́ra àwọn lọ́wọ́ báyìí ní ìsìn haramu ni kò tún kárí àwọn náà wọ́n á fẹ́ máa sọ pé halali jókòó bẹ́ẹ̀ ebi ọ̀pá ọ́ orí táwọn èèyàn kọ nìyẹn ẹ̀jẹ̀ àgbọ̀nà halali ẹ̀jẹ̀ àgbà wọ́wọ́ sáà nígbàgbé pé tọ́ba níjọ́ gbèdé ìbéèrè méjì so papọ̀ mọ́rọ̀ owó tọ́ba níjọ́ gbèdé nínú hadith anisalaam sọ pé látàzó olùpadà máa abudulayi ọmọ ìrísí ọmọnìyàn fún òní tí ẹni jẹ́ ọ̀gbẹ́ndé tí wọ́n fi béèrè kan mẹ́rin lọ rẹ̀ àná ọmọlẹ̀ yìí fi máa àfúnà ọjọ́ orí ẹ̀mú lọ́kàn sí wà á ń ṣàbábi yìí fi máa àbúlà ọ̀dọ́ rẹ̀ ń bológbó sí. bákan náà wà á má lè yìí dúkìá rẹ̀ owó tó níwò mẹ́ni ayé ní àtìtà sábà níbo ló ti kójọ ọ̀nà wo lọ́gbà kójọ wọ̀ fi máa àǹfààkọ́ níbo lọ́nà ìbéèrè méjì ló ní ṣe pẹ̀lú dúkìá owó bákan náà wà á ní àwọn ayédèrú àwọn èèyàn kan bẹ láwùjọ lónìí wọ́n máa sọ báyìí pé ẹ wo gbogbo ọ̀nà yóò tẹ́ bá díẹ̀ tí owó ẹ̀ táwùwó lọ lọ́hùn fẹ́ níbi yín bí tẹ́ bá ti rówó tẹ́ bá ti rówó ẹ wá mọ́nà fáwọn àbá gbogbo ẹ̀sẹ̀ yín ọlọ wọ́n tan ara rẹ o ọ̀nà halal ni kò fi wá owó sọ́yà káwọn òsè wọ́n ní igi tí wọ́n tẹ̀kù tó fi rọ́rọ̀ wọ́n ní kí wọ́n lọ wá owó fáwọn ọ̀nà tó bá wù ṣẹ̀rí a ń fẹ́ ká wá owó gba ọ̀nà halal halal ọ̀sán o ọ̀pọ̀ jàǹtìrẹrẹ níwọ̀n tọ́lọ̀ ń bá fún ohun ọba yáyọ ọkàn sí tó sì tó tọ́lọ̀ yóò púpọ̀ wọ́n gba ọ̀nà tọ́lọ̀ ọba ìrètí ọlọ́ọ̀fẹ́ nínú àwọn ọ̀nà burúkú tó jẹ́ ọ̀nà burúkú ní ojúkorojú báyìí dákọ̀ ẹja sọ́ra fún torí àwọn òwò kan bẹ àwọn kan bẹ tó fi ẹ̀sìn ọlọ́run ṣe lápẹ̀rẹ́ nìyí kí òun ní òun fẹ́ máa fi ẹ̀yà àdìbá ìyá yẹn lówó èlé lòun fẹ́ máa lò láti fi kọ́rọ̀ jọ ń fún ẹ̀jẹ̀ àwọn èèyàn ni masọ́sọ dìmá kó làwọn yẹn àwọn tí wọ́n ń fún ẹ̀jẹ̀ èèyàn mu ni wọ́n ìbẹ́ yẹn náà rí wọn lápò kan àti zipu kan àti gbogbo ẹ̀ kílẹ̀ orúkọ tẹ̀ ń pè wọn Yorùbá náà bọ́múlé bọ́mú ti rọ̀ yìí ó lè díẹ̀ o ṣé àgbẹ̀ lórí láńtà ṣé ẹ mọ̀ pé torí báwo obìnrin wọn ń gbà púpọ̀ àwọn ọlọ́run ti fọmú kẹ́jù wọ́n wá wò kókó sí ilé tó wọ́n ní ó ṣe lọ́dà gẹ́gẹ́ bíi kéyìn ó gbé ọmú lé orí láńtà. àgbẹ̀ alájẹsẹ́kù ni alájẹmọ́sùn là ń pè é bí ẹ̀ bí ti gé èèyàn lójú oorun mọ́. ìyá ọlọ́run ọba tó ní pọ́nbẹ lórí ẹni tí ń jẹ rìbá o ẹni tó ń jẹ ẹni tó kún yẹn jẹ akọ̀wé rẹ̀ àwọn olùjẹ́rìí rẹ̀ ègún ọlọ́run pẹ́ lórí wọn ìwọ́n lọ́ba witness àbí ìwọ́n ni wàrà ń tọ̀ ojú pé ọ̀sán wò yẹn ẹ̀fún ẹ̀fún ní ogún kẹ́ẹ̀dùn gbogbo jì ìwọ nínú òfin ẹ̀sìn ọlọ́ ẹ òfin tí náà tó ń kọ́ bá wò ó owó àgbèrè bọ́yá wọ́n tiẹ̀ sílé ọdí kalẹ̀ wọ́n tún nira bẹ́ẹ̀ ọwọ́ akówó jọ ń bẹ̀ yìí lórí hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì tó ń gbòógè wá tó ń ṣe gbogbo tó wọ̀n kódà wọ́n tẹ̀ kó tẹ ọkọ àwọn obìnrin síbẹ̀ ní pé ìtọ́ba wọ̀n ni fún wọn. ṣé ìwé ọba ti rántí gbogbo nǹkan tó ọbẹ̀rù ọlọ́run kó o ti rántí kó o lè kó kinní o. àrùn tí wọn ò dín mọ ogun ẹ̀ ẹ́ tó súnmọ́ pẹ́kípẹ́kí báyìí kó o lè kó. irú owó bú bẹ́ẹ̀ àníbi ìwọ náà ló náà fúnra gbogbo tó bá tètè nà sájà àti àrọ́ mi fọwọ́ àrọ́ gbogbo tó bá tara ìwọ jáde ìwọ náà ọtí àmọ̀ pé ìwọ ni ẹni tọ́tí ó ń ṣe nǹkan ìwọ tẹ́bá rẹ ni ẹ tó bá jẹ́ pé aláàjì nínú kọ̀ọ̀bá lẹ́sìn onídìí wàhálà àwọn ètò wà sí kankan fún ẹni bẹ́ẹ̀ o ṣe pé kúfúrú ti bẹ lára rẹ ṣe kí ó ní ìpàdé ọ̀rọ̀ ti lọ bẹ́ẹ̀ ti wá sí wá sí bó tẹ̀sìn ìní ẹ bá sọ tẹ bá tọ́ bá ti sẹ̀sìn sẹ́mu pé látàrí ẹ̀sìn yóò ti mọ̀ kọ́ tí ọ̀dà tẹ bá fẹ́ wá bá sọ̀rọ̀ lórí nǹkan yẹn àjẹkọ́rọ̀ ayé mi ilẹ̀ kúrú papọ̀ sọ fẹ́ kọ́ màrí ọmọ mo ti káàkiri lọ́lẹ́ ọ̀wọ́ ọ̀fẹ́ sọ fẹ́ kọ́ màrí ọyọ̀ dáná yóò tọ́ wá sí tọ́hún ta nǹkan tí wàá jẹ́ káwọn ọyọ̀ dáná sọ fẹ́ kó lè ọ̀pọ̀ láwùjọ tọ́ba wò wò ẹ̀dá kan ẹ̀jẹ̀ asọ̀rọ̀ àwọn. ẹ̀lùwánu lè káhìn nǹkan àdídùn adágbígbá tí n bá ń dáàbò adágbígbá àáfà àkẹ́tọ́ bá fi yèsẹ̀ ṣeré fún yàn tàbó bá lo tẹ̀sùbá kan fún yàn tàbó mi ló lò tàbí wòlíì kan tó bá ní òun di nígbà tó ń gbàdúrà wọn àfihàn òun ìwọ bíi ta ni wọn fà lámàrí jẹ gan hàn alámàrí jẹ gan tí ó sa sí ọ kò yé wọn náà wọn nígbà táwọn sáńgbà tí àwọn ti àdúrà tí amúmi lọ nínú ẹ̀mí amúmi rí arákùnrin kan wọn ti mú ọ rí ṣàìtọ́ọ̀nù lórí wọn oríjìnà ṣàìtọ́ọ̀nù ìwọ tó sí lọ́hùn tó súnmọ́ obìnrin ọ̀wẹ́ jẹ́nẹ́bà wọn á ní ìwọ ìwọ ìwọ wọn mú wọrí nǹkan wọn mú ọrí ṣàìtọ́ọ̀nù àbẹ́rẹ́ ní ti ìbí wọ́n ń sẹ́ǹdẹ̀ lórí wọ́sáàpù oníkálukú ń bẹ lórí Facebook àbí àbí kakọ́lá sọ yẹn ẹ̀ẹ́dẹ́tì wo ni kẹ́ńyà sọ ọ̀hún ẹ̀bọ̀ tó wá ń lọ àwọn kan ní wọ́n sá ń gbé wá pé ó pè rẹ̀ ní prọfẹ̀tì àwọn èèyàn máa ti gẹ́gẹ́ bí àjẹ́ wọ́n bá àwọn yahoo ní bá segiri tààrà wọ́n á béèrè lọ́ọ̀rẹ́ sọ́gbà kọ́ ọ̀dọ̀ orúkọ tó ń gbọ́ báyọ̀ ṣe bẹ́ẹ̀ títà bá gbé ọ lọ sí kóòtù tó olùkọ́ jàre wálé kò ní rárá gbogbo ọ̀rọ̀ tó kó lọ ṣé bọ́ ọmọ pé pàṣẹ àwọn ọmọ yahoo ló fi kó gbogbo ní kọ́ gbogbo ilé àti kọ́tù tó ní bẹ́ẹ̀. ẹlẹ́kọ̀ọ́ ẹja sọ́ra o ṣẹ̀fẹ́ àmọ́ ń sọ lọ́pọ̀lọpọ̀ ìwọ lọ fọ̀rọ̀ lọ wọn ò béèrè lọ wọn gan ìwọ tó lọ ọbẹ̀ tó gbà wọ́n gbọ́ ó ti ta ìgbàgbọ́ sí tọ́lọ̀ sọ kàlífà níbi sọ̀rọ̀ láàrin. òkùnú lọ lọ wọn mẹni ọkọ ajẹ́ pé kọ̀mẹ́ni tọ́da torí tọ́da ọwọ́ yẹn oní àlọ́ tẹ́kí ni o òun lọ́kọ là síbẹ̀ ó sì jáde òkò ọ jáde nígbà tó tún wọlé ó béèrè kẹta ló béèrè mi àtẹ̀bó olóorí ràn ní nígbà tó wọlé sọ pé ló béèrè mi ya sọ báyìí lọ́wọ́ báyìí ló tó sì fi ránṣẹ́ yóò béèrè nígbà yẹ pé kọ̀mọ kankan kọ̀mọ tí ó láàrin sẹ́jú kan kejì tẹ́ ẹ ti àwọn ọ̀rọ̀ wọn wọn ni bó ní ṣe rí ọ̀làlẹ̀ mọ́rí bẹ́ẹ̀ ni baba aláwo ọ̀rọ̀ ọ̀run ẹ̀rí bó ṣe rí ọ̀làlẹ̀ mọ́rí bẹ́ẹ̀ ni ò jẹ́ kí baba aláwo lè dípa ọjọ́ karùn-karùn kalẹ̀ àní bí sìnkìn ṣe rí ètò tẹ̀lé sí ní torí ẹ owó ajá fi lónìí àfa ìyẹn máa kà ìyẹn máa tara yín ẹ máa wá halali káàkiri àwọn ọ̀rọ̀ àwọn èèyàn yẹn ọgbà bẹ́ẹ̀ ẹ fi kásìbù díẹ̀ sí i ọ ẹ fi kásìbù di subhanallah tí yẹn bá ti ti ní àtọ́fà lọ́wọ́ tó ní tẹ̀sùbà tó ṣe gbàǹkó gbàǹkó dáadáa tó sì lè ranjú tó wá ní ọ̀gá tẹ́ lọ́wọ́ irinṣẹ́ irinṣẹ́ tó jẹ́ ọ̀gá tó ní irọ́ lẹ́nu ọ yọ jẹun ṣùgbọ́n oúnjẹ oníjẹ oúnjẹ haram ẹ̀dẹ́kùnrin já sọ̀rọ̀ ìmọ̀ ta àwọn èèyàn gba owó wọn lọ́nà ìtọ́ ìwọ ni o ọlọ́ni wọlé àtẹkùlù àmúwálẹ̀ fún bẹ́ẹ̀ nàfún bẹ́ẹ̀ bá pẹ̀lú wọn tó dẹ̀lú bí àjẹlẹ̀ lùkàmì ìtàkùrù parí kan náà wà lùnà sílẹ̀ ẹ̀sìnmí wà á ń tó ta àlẹ́ mọ́ ẹ má ṣe ẹ̀sìn fáwọn láti gbowó wọn iṣẹ́ haram ẹ dàgbàjẹ́ afurasí iṣẹ́ haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtajà àmàtẹ́lẹ́kẹ̀ẹ́ ìwọ nínú òfin ìsìn ìwọ nínú òfin ẹ̀sìn ọlọ́run àtàwọn owó míì náà tó ṣe kó orí kójọ látara ṣẹ́ tó dáa ṣùgbọ́n bọ̀ gbọ́nà haram rí bíríkìlì àníọ́ iṣẹ́ halali abẹ́ ẹ̀kọ́ ni kápẹ́ńtà àníọ́ iṣẹ́ halali wẹ́dà àníọ́ iṣẹ́ halali àwọn onígíláàsì náà kọ́ iṣẹ́ halali ni ẹlẹtírísà náà wọ́n tún ní awítọ́dọ̀ tiwọn náà iṣẹ́ halali ni àwa náà tá a tún fóònù náà ṣe ń kọ́ iṣẹ́ halali náà ni àwọn àgbẹ̀ tí wọ́n dáko ń kọ́ ẹ̀yin àgbẹ̀ èsì wọn ní tẹ halali náà ni àbí ẹ̀kọ́ ni tẹ́tẹ́ ti tán iṣẹ́ tún pọ̀ iṣẹ́ bábí ńkọ́ iṣẹ́ halali ni bó ń ṣe rédíóníkì iṣẹ́ halali ni wọn ní aṣọ tá à ń hun kọ́ iṣẹ́ halali ṣùgbọ́n àwọn nǹkan tó bá sún jáde ń bẹ̀ tó gba ọ̀nà haramu sún jáde ó lè jẹ́ wọ̀ wọ́n gbà sọ fún ọ wọ́n ní iye òwú báyìí ló fi hun iye jáde kan ọwọ́ àlọ́ ń hun balẹ̀ dé òhun ẹ̀fọ́ ẹ ọ̀rá hẹ ọ̀hẹ ká ọmú sókè ká ọmú sókè ah ọjà rẹ nàmbà wán ẹlòmíì òkè tí o sáà tó máa ń pa aṣọ ni balẹ̀ dé káì àwọn ẹ̀yà ọ̀daràn ọ̀fẹ́ tí aṣọ kóhùn orí òwú tí ó lé kóhùn ò lè tètè sùn kódà ẹlòmíì tó bá ti gba aṣọ báyìí yóò ti wò pé yorùbá ìlú òfin yóò ti ta àwọn òwú kan tí ò ti hun sọ rárá wọn ti fi tí ò ti parí aṣọ o òwa hun sọ bí wọn ti ní ohun ìtọ́ba lóhùn rí ní prọfìtì ń bẹ̀ yẹn haramu bíríkìlì àwọn gbèsè fún ọ sìmẹ́ǹtì báàgì méje méje ni ọba fi yọ blọọkù yìí o lóòdù kan sìmẹ́ǹtì méje mo fẹ́ kó fi yọ lónìí kí ni àyè ń ṣe ìwé ẹ̀dá márùn-ún àtàbọ̀ ẹ̀fà márùn-ún gan-an subhanallah òní ẹwọ Ọlọ́run ti ẹgbàdúrà wa bẹ́ẹ̀ Ọlọ́run mọ sẹrọ pa lọtò tí wọn ti gbé wa gan òtún tóbi èyọ márùn ẹlò márùn márùn subhanallah owó méjì méjì tó kù yẹn tàbí ọkọ kan tó kù ńkọ́ haram bó ṣe wá wà ní gbogbo sẹlọ ní ẹjẹ afurasí o ẹjẹ afurasí ìwọ bàbá àwọn ní àwọn kan ní kò sí sí haram kankan kò sí haram kankan ní sẹbàdì kò sí sí fúnra ló gbé ló gbé kílé bàbá yìí tó ti bá wọn yé gbogbo orúkọ gbórókótó èyàn ti di apágbọ̀n lẹ́ẹ̀kan náà ó ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ ọwọ́ agbowó rẹ̀ bí i ọ̀nì ọmọ yín lọ́wọ́ ẹ̀yin ọmọ lọ́wọ́ bárakà ọlọ́ọ̀nì. ìbá nǹkan ni wọ́n bá àwọn èèyàn gẹ̀gẹ̀ kú gẹ̀ sórí sanadi sallallahu alaihi wasallam tọ́lá àná kéèyàn ọgbẹ́ nìkan dábì kan sí nínú orin orí ọwọ́ ni iṣẹ́ inú gbogbo sẹ́yìn iṣẹ́ iṣẹ́ bábì ló lọ́dà jù ẹ dákun ẹjẹ afura àwọn iṣẹ́ tó bá jẹ́ má halal ẹ má jẹ́ àrò haramu náà torí tí haramu kékeré bí wọnú halal haramu ó borí bí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun torí tọ́lá ẹjẹ afojú sáwọn tẹ́ tá a bá ṣiṣẹ́ ẹ dákun ẹjẹ àtúnjókòó ṣiṣẹ́ wa náà lẹ́yìn ìgbàlá lọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ẹlòmíì ò ní lọ bí sẹ ó ní sẹ o yọ lọ jókòó táwọn èyí yọ mọ bá anájú ìṣọpọ rẹ rẹ lọlọ jókòó sí bẹ́ẹ̀ sì ni kọdí ìmọ̀ nkiri la tipẹ́tipẹ́ wọn sọ pé mọ̀ ní ṣiṣẹ́ la má la yà ni ẹni tó bá rojú láyè pẹ̀lú tí ọ̀kan yẹ̀fú tu hu ma yà ni ètò kan gan bọ̀ fún o ti rojọ́ làwọn tó fẹ́ rajà ní ṣọ́ọ̀pù wọn bá o ti lọ sọ́dọ̀ àwọn kan ẹ̀rí àdánwò àsìkò ti ń bẹ ìbọ́ọ̀lù àwọn mẹ̀lẹ́bí ń bọ́ọ̀lù bóun ni mọ̀lẹ́bí ń bọ́ọ̀lù àbí àtọ̀ wọ́n ní wò sí ń jòkó ẹnìkan tiẹ̀ káyà ó ní ilá máa kọ̀ ní sálà èyí tá a ti ṣe síwájú ni subhanallah ah ìwọ wa fi tẹ̀ tiẹ̀ lẹ̀ wọ́n ní wọ́n gbà bọ́ọ̀lù ọba fasọ́lẹ̀ aṣọ tí wọ́n ní ń kánjú ọba fasọ́lẹ̀ ọwọ́ àlọ́ jókòó táwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù táwọn láwọn tẹ́lọ́dọ̀ tí wọ́n tí gbowó wọ́n nà wọ́n o wọ́n nà wọ́n o owó iye kan títà fún wọn. a wọ́n tún wá na tíìmù rẹ̀ kílọ̀bù ẹ̀ wọ́n náà yóò tún wá dorí kodò aṣọ ikùn olè jọ lọ́wọ́ mi mọ́ èwo nígbà aṣọ ìtọ́la tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ aṣọ tẹ́ wúlò ní ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ mi díẹ̀ ẹ̀ ọlọ́run bá rẹ̀ wá o sanwó lọ fẹnu tọrọ ẹ̀ fún rẹ̀ ìbò ló lọ fẹ́rẹ̀ òun yọ rẹ̀ náà ni ẹ sọ̀rọ̀ àgùgbọ̀ ẹ̀ tó ṣe pélé díẹ̀ sí ni wọ́n ní a. Ah, èèyàn lè wo bọ́ọ̀lù nulẹ̀ ara rẹ̀ kọ́ gbádùn rẹ̀ àbí kọ́ lọ bí tẹ́tí máa ti yàmù yàmù yàmù yàmù yàmù yàmù ẹlòmíì bá sin lásán ọlọ́ọ̀lọ́mọ ya ọ̀rùn tí ó bá sin sin ẹ̀ jáde. àìgbà tó ń sin ìlànà ìkájọ. òfin sẹ́ ẹ̀ tiẹ́ lẹ̀ ọlọ́mọbẹ́ ni ẹlẹ́ni náà tún ti sẹ́ ẹ̀ tiẹ́. ẹ̀jẹ̀ àgbà péjọ tá a bá ga kọ́lá akànkè tó o bá ṣe fírídọ́ọ̀mù lónìí ọmọ afárádàá ọmọ farada ọmọ farada hátà yìí àti ọlọ́run bíi abúlé tọ́lá wọn fi gbà tẹ̀lé wá tó ti ṣe dáadáa fún àwọn òbí náà kó fìtí náà bá wọn máa wọ àwọn ọ̀gá bíi iṣẹ́ títí ọwọ́ àwọn náà kó fìtí náà bá wọn máa kọ́mọ tó ṣe freedom kó tó ṣe òmìnira rẹ̀ tẹ́ni ó ṣe ẹ̀ máa yẹ owó òbí níbi yóò tẹ̀ gbà ọmọ tó fẹ́ sí ṣọ́ọ̀bù wọ́n sọ ọmọ lọ sóde òní lọ sóde ah, ẹ̀mí ò lè jókòó sínú ilé náà ní ma bọ́ síta ìrọ̀ tá a bá ti ní títẹ òde òkú òde gbá òde àkọ́jà tó fi tó di ọmọ gan ní ìlọ. sọ́ọ́ dájọ́ ní dájọ́ èmi tí wọ́n tẹ̀tẹ̀ tí wọ́n tẹ̀tẹ̀ fúnjọ́ ń gbọmọ owó tí ń ṣe kíníkà ọmọ tó tẹ̀tẹ̀ sí ṣọ́ọ̀pù kan kápọ́ wá sí báyìí tó ti ń pawó ni. náà wàá gbọ́ kásákọ̀ dẹ̀ kalẹ̀ fún owó gbèsè òkú gbèsè òde òkú sẹ́yìn náà ẹ sì ṣe kọ́mọ yín ó ní kó wúlò báyìí àwa tá a jẹ́ ọ̀gá ẹjẹ́ afáyọ̀ náà lára àwọn ọmọ tẹ́wàá o lọmọ mi ò gbogbo wàhálà àwọn ọ̀gá ẹkú ìdí ẹwúlẹ̀ ti dẹ́ iná. iṣẹ́ tó wá tó yá àwọn èèyàn lára jù lónìí tá a wà mẹ́yìn. ìlà fi kọ́ gbogbo àwọn ọmọ wa mi ọ̀kadà kí á lè yan ọgbà sàtífíkẹ́tì yẹn kò ní kò ní wàhálà tó bá ń bá bá ti mọ máa ti ń ta kẹsẹ́ báyìí tẹ́ bá jágbe mọ́nú lélẹ́jọ́ kan báyìí ó gbé kú lọ. wọn náà ló ń lọ yé kúlégì subhanallah àwọn ọ̀gá akọ́ntribútì tí o bẹ́ẹ̀ náà ní bẹ lọ́wọ́ àwọn òbí náà ẹni ṣe freedom fọmọ ṣé ìnáwó yẹn lọ pàtàkì ni àbí tí ọmọ ṣe ọmọ wọn ṣe freedom kò sí ní tí ọmọ ọmọ ṣe ọmọ náà bá tún di wọ yóò tún di wàhálà tí wọn lọ́rùn ọmọ mi ó gbé ìpolọ pé àti gbọ ìpolọ ẹlòmíì kan sí láti jọ tẹlòmíì lọ kò tí ì wálé torí kò sí tí ó fi di fẹ́ ìṣẹ̀lẹ̀ èkó ti wá mọ́ lára tẹ́pẹ́ lómi ẹ̀ máa rí abẹ́ bíríkì gbogbo ẹ̀ káàkiri ilé àkọ́kù ẹ̀ máa ráwọn ẹ̀tọ́ sí fún ọmọ sùn káàkiri fa inna lillahi wa inna ilayhi raji'un. àwọn òbí ẹ̀dá kan ẹja jígì ní sáwọn ọmọ wa gbogbo tọ́ka àti ìjọ kan lòbí mi ò lọ ti dọ́ ọmọ rẹ̀ lórí ọmọ pé bàbá alágbájá wọn ló kú wọn ni wọn kò kúlẹ̀ o ọmọ ẹni lásán ẹni o gbòòsè ní dojú tì mí jọ yẹn o ọgbọ ẹgbẹ̀rún káàbọ̀ àbí ọgọ́rùn káàbọ̀ èló nìyẹn thirty thirty thousand ọjà wo ni bẹ fọmọ kódà fẹ dá lóko tọ́ba ya fọ thirty thousand fóònù tẹ fi dá lóko kí ló tún kù tẹ̀rí pé sábàbí nù ẹ dákun torí tọ́lọ́wọ̀n àárọ̀ wa ṣé ẹ̀rẹ́ lómi náà ṣẹ́ lómi náà jẹ ọjọ́ sábàbí ibú fún ọlọ́lọ́sùn láyà bẹ́ẹ̀ tẹ̀m̀pé wàhálà ni àwọn ọmọ oró. kò lè tẹ́ ọmọ lọ lé ọtí kan kò lè tẹ́ ọmọ lọ gbóbi gbogbo owó tọ́ba ná láyé tọ́ba pa látàárọ̀ obìnrin ní òkú ó ní àìwò owó tọ́ba bá ráyè láti ṣiṣẹ́ ọyọ fọmọ lásìkò tí ó fi máa sinmi òun fi jẹ gbádùn ní wàá lọ sílé bíà ẹ ní kẹsẹ̀jì kan náà ẹ máa gbé sí i yóò gbá yóò gbá yóò gbá yóò gbá yóò gbá yóò gbá òun ọjà yóò rí òun o òun ọ̀mẹ̀yànlá o o tó sì lọ́la náà ni ọ̀yọ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀. ẹlòmíì jẹun tó ju ti ń ṣe lọ ìtẹ́lòmíì ò nípa lórí ìlọ́dàgbàdé lọ. ó ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ jíjẹ́gẹ́dẹ́ ni ọba ìkọ́fẹ́ fẹ́yàwó wa lọ wá àwọn ọmọ oníkó ọlọ́yin ẹ̀kọ́ níbi tí agbọ́n ṣe kí ni o tó ti gbà ọlọ́wà ẹlẹ́gbẹ́ jíjẹ́gẹ́dẹ́ rú rẹ tẹ́pẹ́tẹ́ bá rí lúrú ẹ̀ wẹ̀ àtàtì ẹ̀ sì gbé ẹ̀ bàtọ́hùn déédéé ni ọmọ tí wọ́n ra ẹja fún lọ́yọ̀ọ́ lójoojúmọ́ ni wọ́n á lọ fẹ́ ẹlòmíì kò gbìyànjú kọjá pé níwọ̀n níwọ̀n ní kọjá pọ̀ sọ nǹkan jẹ nínú tọ́lọ́ ọba fún gbogbo ẹ̀mí kò tì bọ̀nù náà ó lóun ò lè lo ìsẹ̀mí manage subhanallah bóòlù ẹsẹ̀ wọn náà ẹni ti lọ́wọ́ ẹni wọ̀lẹ́mìí ẹ̀kọ́tòrò wọn ò tún ní yahoo sẹ́mi ara wọn àti táwọn èèyàn wọ́n kẹ́hìn bẹ́ẹ̀ ní ẹ̀dá àdìgbà ọ̀wá àmà láàrin méjèèjì ni wọ́n tó sí. wọ́n ti fẹ́ẹ́ lómi síbi iṣẹ́ kó tiẹ̀ sábì iṣẹ́ yìí. wọ́n padà yà máa sọ fáwọn àwọn kìnnì àjọ bẹ̀rẹ̀ sí àti kìnnì ni yọ̀wọ̀ ẹnìkan tó lóko àwọn jọ bẹ̀rẹ̀ sẹ́ni tí ìbá wa ti fi tó dé tọ́ yọ̀bà tiẹ̀ tó lọ bá gbó ọ̀rẹ́ ọ̀fẹ́ lu two thousand kan bẹ̀ àbí ọ̀fẹ́ ló sọ̀rọ̀ káfẹ́ wọn bá rí kò sí à kèése kèése kèése wọn náà kèése di rẹ ìwọ lọ máa ń ṣe tó òfin lówó ni ẹ ṣé wọn lọ ní káwọn ọmọ máa ṣe àbí ẹ kádàrá wa lọ ń tako débi torí wa lọ́lọ́run fi fún ọ kò ní sọ pé òun sátẹ̀ ni ìwà tó dé jọ kejì ẹ bẹ́ẹ̀ ti ṣe lára wa lánàá ẹ dákun ẹ ṣe lára wa bẹ́ẹ̀ lónìí àwọn máa ń bẹ́ẹ̀ lé yìí. tọ́ ọ bá mọ̀ pé wò ní fi ọwọ́ lọ́sọ̀ wò tọ́ ọba rówó ṣe tún lọ sí nǹkan mi ò lè sàbárù ṣẹlẹ̀ fúlàmù ọ̀tá kò tọ́ ọba ti bá wọn gbégbó tó gbé nǹkan tó jẹ́ haram tó sì gbé nǹkan tó nù ẹgbà má sì gbẹ́rù oògùn o ẹrùkẹ́rù ọbẹ̀ lọ́ba wọn gbé ẹrù oògùn tó ní ọba wọn ro nǹkan ẹrùkẹ́rù tó ọbẹ̀ ẹrù tọ́rùn bẹ́ẹ̀ wọ̀ nǹkan dénú o dákùn tó ti tọ́lọ́ àwọn ará gbogbo wa gbogbo àwọn tá a jọ tọ́ ẹ má jẹ́ àmọ́ káwọ́léwọ́ nígbà tí ká di àpàtì lọ́rùn àwọn èèyàn míì pé abájú ah, lọ́wọ́ á lọ gba náà ni òun náà ni ó tó fún wa o òun náà ni ó fún ẹ jẹ́ ká ṣera wa lọ́kùnrin lórí wípé tọ̀ á rora wa lágbára á gbára lé ọlọ́run ọba ìrètí ọlá iṣẹ́ tá a bá mọ̀ á lò ní sábàbí àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ mọ̀jú láwa bí ọlọ́run ebi ònlọba tí sáré sìkì fún yàn kó sáré sìkì fún wa tá a bá bẹ̀ yín bá ṣe fún wa á yóò tó wa ní tọ́ bá sì jẹ mọ́ ìwọ̀ tọ́ yẹ ká máa mú kó nu tọ́lọ̀ fún wa ìjà máa náà fáwọn ìyàwó rẹ ọ̀nà ọkùn òbí rẹ ọ̀nà ọkùn ọmọ rẹ ọ̀nà ọkùn fáwọn tó báyìí kó ṣe dáadáa sí kó ṣe dáadáa nínú tí jẹ́ kí dáadáa tọ́jọ́ káàdì kí ó sì pọ̀ kó sì pẹ́ kése kárí ní gbogbo àwọn sísí wọ̀nyí ká má bínú pé a ti gbà wá ní àsìkò púpọ̀ níta fi parí ẹni gbólóhàn nẹ́bí sallallahu alaihi wasallam tó sọ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan ọ̀jẹ́ nínú oúnjẹ kan tó sọ pé lóore fún tó dà gẹ́gẹ́ bí kò jẹ ni o kò torí pé nàbí yòlọ́hì dàwúdù àlìsàlátù ọ̀sàlá nàbí dàwúdù àlìsàlá ń jẹ nínú sí ọwọ́ rẹ̀ tó àjẹpà wa náà ọtọ́ ká náà ká máa jẹ nínú sí ọwọ́ wa à ń bẹ ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ ọlọ́wọ́n bá kó jẹ́ kí ìdùnnú kó gbẹ̀yìn àlámọ̀rí dé náà fẹ́ni kọ̀ọ̀kan wa ọdún wa yá sí pẹ̀lú rọrùn yá sí pẹ̀lú rọra yá sí pẹ̀lú àlàáfíà yá sí pẹ̀lú òròjú yá sí pẹ̀lú ráyè yá sí nínú gbẹndẹ́mukẹ́ ìdára ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́dàkùn já sí pẹ̀lú fàyàwọ́ ọlọ́pẹ̀lú bẹ̀rù wọn náà ìtọ́ ọ̀fẹ́ ká sí bẹ́ẹ̀ dàkùn sí ọlọ́run fún ọlájú sí ìtọ́ ọ̀fẹ́ ká sí ọlọ́dàkùn lè jìnà sí wa ọ̀làgbára rẹ̀ ọlọ́gbọ̀lọ́ هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا ìbéèrè kan bá ń bẹ abẹ́ mi ṣé támúrù ń bẹ àbí wọn ò gbé támúrù yẹn wà lẹ náà ìjọ ti wà lọ náà ó yà jẹ́ ìgbà tó bá jẹ́ sókè ní ìbéèrè náà wọ́n lè sọ̀rọ̀ o sì támúrù ni wọn ò gbé wà bí ah, náà ó náà wọ́n ti lọ gbé wa tọ̀ wọ́n tàn wá ti kí àwọn náà. Kájọ́ àrùn parí yẹ pé ó tẹ níjà sátúndé sí ìkẹta àti kátólì àti ìjẹ́ kó àwọn kẹ̀yìn ìjẹ́ kó ráyè àwọn àti kẹ́kọ̀ọ́ fẹ́ dáadáa tó sí ilẹ̀ kẹ̀yìn ò tí ìjọra sábà pé kẹ́ni ẹ̀ ti sá fún àwọn ẹ̀jẹ̀ tó sábà pé kájà òṣèlú ọ̀sádù àtẹ̀dá àti tí ò ní gbà lópin ìgbà tí má jẹ́ mọ́sádù àfi ìgbà bá ti ń bẹ̀ tí ó sì sí tí ò ní jẹ́ kádù àrẹ ọmọ gbà tí ọba ti ti fún àdúrà rẹ ọgbà yọ gbà tí di kanu mẹ́ta ẹnu kọjá pé tí ń tọrọ tí ń tọrọ kọ́lọ́hún òsì fún kíá tàbí kọ́lọ́hún ọba ilé kíọ́lá kọ́ba pamọ́ ní ètè ń pa fún lálùkẹ́yà tàbí kọ́lọ́hún fi dáàbò aburú tó sì déédéé rẹ̀ bò ní tó ń wò ní sekiri tí ò ní o ní sẹ́fì pọ̀ àbọ̀gbà kọlọ̀ ní ìlànà pé káka ti tẹ́kájáre àìní ni ṣe àìní tọ́ ẹ pé ntọ́gbà ni pé a ti má ti ṣeré tí mo ṣe lé mo gbọ́dọ̀ ní nǹkan ajẹ́ pé ọlọ́run ti bẹ̀ẹ́ dà wò torí ẹ lọ́lọ́run fi ṣèbí ṣèbí rẹ̀ tọ́ ẹ pé kọ̀ bá gbà bẹ́ẹ̀ tọ́gbà kọlọ̀ náà ní kẹ́ni ọlọ́run ti ń dà wò ni ọlọ́run dà wò láti fi mu dúró pé a ní tòótọ́ ló tòótọ́ lọ́run pé tòótọ́ lọ́run bá mi ṣe ṣùgbọ́n ká máa mọ̀ yí pé gbogbo iṣẹ́ ọwọ́ tá a mọ̀ sí tá a pàfin wájú jẹ mímu kọ́mọ kọ́díwá kó níbi àwọn ọ̀ràn yẹn mìíràn tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ láti lọ́nà àlewà lórí ti lọ sí school teaching fún teaching ó tún dé ó gba àsọmọ́ra ó di ìjọ parí ọ̀sẹ̀ kan ó tún lóun lọ pé òun lọ sẹ́kìnì òun lọ dáko kọ́mọ gbàgbé fáwọn ará ilé tó ń bẹ láwọn ẹ̀kọ́ kan tí ọkọ̀ wọn àwọn ọmọ rẹ̀ náà àwọn àmójútó kan bẹ tó sẹ́kìnì ò tí ó fún wọn tó sí sẹ́mi ẹ̀dọ́gbọ̀n kọ̀ọ̀kan rárá gbogbo nta bá ṣe kọjá níwọ̀n níwọ̀n níwọ̀n tí ó sì jẹ́ ìka tó nítumọ̀ sòkò èèyàn ọbẹ̀ lọ́n pé kọ́lọ́n kò fi bára kí àti tẹ̀yàn ṣe kí ni ò tẹ̀yàn ṣe ẹni tọ́lọ́n ti fún lásìkò yẹn ọlọ́run ti mọ̀ pé kò tí ì lóore fún mi àyèmọ́ ya àwọn èèyàn bẹ́ẹ̀ lọ fẹ̀rẹ̀ sí tẹ́ pé wọ́n ti ẹ̀ mójútó iṣẹ́ kan tẹ́ pé tẹ̀yìn pẹ̀lú àánú ọlọ́run lọlẹ̀ ni wọ́n lọlẹ̀ nígbà ọ̀yá tọ́lọ́n fẹ́ gbé wọn sókè ọlọ́run gbé wọn sókè lẹ ẹ wò yàtọ̀ ti jẹ àwọn àgbẹ̀ míì lọ ẹ wò ọdún kan sí ìkan rí ni ẹlòmíì kọ́lé ọ̀rọ̀ amátò kó tún lọ mọ́kà lódìdí ọdún kan ṣoṣo náà ọlọ́run kan fi sàdáwò náà ni torí pé nǹkan ò ní máa tọ́ lọ gbére sọtọ́ bá wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti gbẹ́ ní ẹ dìde kọ́mọ̀jẹ̀ ká níyẹn wọn bàjẹ́ kọ́kàn lóṣù má bàjẹ́ kígbàgbọ́ rẹ̀ má bàjẹ́ ọlọ́run padà tó gbé dìde dáadáa insha Allah ta'ala ṣùgbọ́n kó nígbàgbọ́ pé iṣẹ́ yà ń ṣe láti fi láti fi láti fi wáwí jáde pé kò sí tẹ̀ àrísìkì gàgà ọlọ́run ọba ní ìpín ẹ̀dá torí pé táà nílérè táà ọlọ́run bá kó fún gbogbo àlọ́ ọjọ́ tí ó ti lọ púpọ̀ ọjọ́ ti lọ subhanahu wa ta'ala alhamdi sallallahu alaihi wa sallam. sẹ́wọ́n tàbí la fẹ́ kírun ní masjidu abiy musola abubakar.